wo. wo bí. Hmm, mi ò ní wo mo ní wo. ẹ ò dà kí láwọn wò ká lọ bèrè. ẹ̀mí ọlọ́run àlọ́ba tó ju ọba àwọn ọba lọ ọba tó wà káyé tó wà ọba tó dá wa tó sì dá àwọn èèyàn rẹ̀ àbọ̀ ọ̀gbọ́ olóró àwa wá gẹ́gẹ́ bí òjíṣẹ́ rẹ̀ torí pé káwọn jíṣẹ́ fún àwọn tó gbénu ilé yìí ìtorí ẹ̀ ni mo ṣe máa ń gbọ́ tóbi ní gbogbo ìgbà tí mo máa ń ní ẹlẹ́wẹ́gbẹ̀ ẹlẹ́wẹ́gbẹ̀. Eh. Eh, orí mi ló ti ya wèrè abẹ́ ọ̀rọ̀ lọ́ọ̀ báyìí eh, ọ̀rọ̀ lọ́ọ̀ mọ̀ tóbi lọ́ba o. ọlọ́run ló ń ṣe o. kí ni ah, ló ń dára ọlọ́run ló ń ṣe bẹ́bẹ́ o alámi ló ń dára ọba ni. gbọ́bí. wòs wọ́n bí. wos. mo ní mo fẹ́ rí àwọn tó wà bí. mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ìyẹn ọ̀gá ẹ. sọrí ọmọ bíi tó ń lọ àrò gangan ló ń lọ ibi báyìí kọ́lọ́ náà rò àbí yàbá wọn ò sí ilé bóyá kọ́ padà wá sọ́gbọ́ ọlọ́mọ ṣàánú mi nǹkan tó yẹ mọ rí lẹ́nu géètì rẹ báyìí. ó gbẹ tí mo wí. àní mo ti gbọ́ ṣe bí òun náà mọ̀ ẹ́ mo dáná aládùúgbò ó ti dáwọ́ wọlé. sọ́wọ́ bí ta ni wọ́n sílé. àyè tó nílé ìgangan ọlọ́dàpọ̀ ọlásùnkànmí ọ̀gá ẹ̀ ni mo fẹ́ rí. a. àbí wèrè kọ́ lọkùnrin yìí. tó wà nílé ẹ̀bí òsì lẹ́dàpọ̀ ọlásùnkànmí. ẹ ní sùúrù náà mi ò lásìkò tó pọ̀ ẹ̀mí ọlọ́run tún lè bá mi sọ̀rọ̀ ń sì sè pé kí n lọ sọ fún yàn láàárín ìṣẹ́jú díẹ̀ mo fẹ́ sáré bá sọ̀rọ̀ kí ló dé tẹ̀mí ọlọ́run á fẹ́ pa àwọn irúṣẹ́ òun náà gbélé ọ lọ́wọ́ ẹ̀ẹ́n nǹkan tí mo fẹ́ sọ ni pé sórí kò sí ọ̀gá lé àti pé bòwò ni wọ́n ti morúkọ ọ̀gá mi pẹ̀lú bọ̀ sí gbádùn yìí ṣé wọ́n ní wèrè onílàka ẹ̀ ni. <laughs> àrínúròde olùmọ̀ràn ọkàn kábíyèsí ọba tá à sọ̀rọ̀ pa ẹ̀ òun là ń pè ní alágbàwí òun là alágbàwí àwa ẹ̀dá ah. gbogbo ọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn lọ́run eléyìí tí wọ́n wà nínú ayé tí ọba alágbàwé ayé tó dáhùn sí ọ̀rọ̀ wọn gbogbo ọ̀rọ̀ wọn ló wà nínú òwe ọwọ́ mi. sọ fẹ́ gbọ́ ní òṣìṣẹ́ ní ọjọ́ wọn ni ní ìgbà tí àwọn ènìyàn mi tí wọn kò fẹ́ gbọ́ ọ̀rọ̀ olúwa olúwa yóò sì dìde nínú ọlọ́lá rẹ̀ yóò sì yí àwọn oríṣiríṣi nǹkan padà bí kíní èmi ò mọ òṣèlú ọ̀nà lọ sọ. ó mọ ó wà nínú òwe ayérayé sẹ̀mí alámọ̀pínda hù ọlọ́run ló mẹni tó ń sẹ̀wọ̀n mo fẹ́ rí ọ̀gá ẹ tó wà níbí torí mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá a sọ. ẹ ṣéwù jàǹjàlùtì ẹ má bínú sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò sí àwọn ọ̀gá ńlẹ̀ iṣẹ́ tó bá fẹ́ jẹ́ fún wọn rán mi lẹ̀ ń jìṣẹ́ fún wọn ti bá. ẹ ẹ àní iṣẹ́ tó bá fẹ́ rán mi ẹ ìran mi sí wọn yìí jíṣẹ́ wọn sílé. mi ò gbọ́ ẹ. ẹ agogo ah, ó tán ẹ tẹ́lẹ̀ yóò bá yí ẹ̀jẹ̀ ní wá o. èmi ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé wọn ò mọ̀ pé ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ mi èmi ni ẹ oní agogo. okay you lock the door no problem. bíbélì ní àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ àmàmà sọ fún yín títí títí títí ẹ ní bẹ̀rù ẹ dẹ̀ ní appreciate ẹ̀yin ọlọ́run kó tó di wípé ó lọ ọlọ́run ló pè mí òun ló dẹ̀ rán mi níṣẹ́ òun ló gbé mi dìde nínú àánú rẹ̀ tó ní kí n jíṣẹ́ fún yín ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ọba tí ó ti wà kí ayé tó wà tí ó sì máa wà nígbà tí